látàrí tó ní gbogbo orílẹ̀ àpá òfin kan pólítọ̀ fún ẹ̀ṣẹ̀ ìwà òkúta òkú fún ẹ̀ṣẹ̀ ìpátà ìsọ̀kalẹ̀ láìla ẹ̀yọ̀ náà èrò ìwọ̀n ìkúlẹ̀ tó bá bá ló sí òkú tí wọ́n ní láti ìkọ̀lẹ̀ ìjọba ṣe láti ìwọ̀n wọn. náà a ní àdìsí bìtọ́ ọmọ tó ń jáwé ní kókò ẹ̀rọ ń dalẹ̀ mẹ́ta nìkan ló nìkan kó dá ní ìwọ̀n tó ń dá sílé lẹ́kàtí. Náà hadithi sàkóso fún àwọn hadithi bí tọ́kọ̀ pé ẹnìkan ṣe àìdá ayọ̀ tọ́lọ́bí náà nínú fáìlì ẹ̀. Ṣùgbọ́n láìláìlá tó nígbàgbọ́ sí ó padà tó pa síbi àwọn èèyàn padà tó máa lè jẹ́ náà wọ́n náà mí lè lo àti àmì fẹ́ máa lo àdíìsì ẹ̀gà tí ẹ bá lọ́ dìgbà láyéláyé láàgbọ́ tó bá ń ṣàbùrú kò lè àfẹ́sẹ̀ àkọ́kọ́ náà àdíìsì yẹn ò lọ́ba mi wípé tí ẹ bá ń lóun gbà láyéláyé láàgbọ́ tó mọ̀ máa ṣàbùrú kí tó súnmọ́ kó bẹ̀ sọ́ra ẹ̀ dé ètè rí torí pé kí wọ́n lè ṣe láàlà aburú ẹ tí wọ́n sọ dẹ̀ tọ́ nígbà tó bá ti gba aláìlá tó sọ dẹ̀ tọ́ tí ẹ bá ti sọ ẹ̀sẹ̀ dẹ̀ tọ́ lè sọ yẹn di òkè ní. àdínì ò sọ pé ká máa sabú bẹ̀rẹ̀ tó bá ti sabú asára foríjì tí ò bá rí kọ́ àwọn àtìgbọ́yé tí ó rọ̀ jìnnà náà jọba ẹ̀wọ̀n pa àwọn Thank you.

Fọ́nà kò ní ìdí ìrù. Ẹ wá ní kọ́nà. Thank you kọ́nà kó sàlẹ̀ fún ìyá rẹ̀ ẹnikẹ́nikẹ́ mọ́tajà torí kọ́ bẹ́ẹ̀ gbé òru ó pè ó pèsè rí elégún ni ẹ̀yà ọ̀sán ẹ̀jẹ̀kẹ́ ìtajà nítorí elégún yẹn ní amọ́tajà ọlọ́run sàlẹ̀ fún ìyá rẹ̀ ẹ̀yìn ònídìí ẹ̀kàn ọ̀pẹ́ ni ìyá nìdúgbẹ́yìn lé ẹ̀sìn kí ọlọ́ba ṣe àlékún ya rẹ̀ ẹ̀rọ ìwé ẹlẹ́gùn ni pọ̀lọ́ àrùn ẹ̀nà ọ̀kọ́ mọ ọmọ ọ̀rẹ́ tó di alẹ́ ni ọmọ ẹlẹ́ni ní ìdíjọ náà. Thank you. ọlẹ́ni tó ń ṣẹ̀ tó tó wá ń kọ̀ntínú ẹ̀pà sọmọ́rọ̀ lẹ́lẹ́sàn torí pé nínú májẹ̀mú pé èèyàn fẹ́ wá tó bá oníkólá níyàn fún òní padà síbẹ̀ mọ́ èyí ti dájú ẹsẹ̀ ń di ọjà ó ti wá wá tó bá kó wò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ó tó wá padà ṣe bẹ́ẹ̀ ń jọ́ mi ìpínlẹ̀ ẹjọ́ lọ́rọ̀ rẹ̀ o. ó ní òní ṣe bẹ́ẹ̀ mọ́ ó bá tó ṣe bẹ́ẹ̀ jọ́ mi. ṣé ìtúgbà tó sọ ọ́rọ́ ń jọ́ mi kéèyàn dábàá? kò kábàámọ̀ láìpé kábàámọ̀ nǹkan bí ọlọ́run ní ilé ìwé lọ́kùn borí jì mí tó bá padà sí bẹ́ẹ̀. ṣé ìtòsí ń da? ṣé ìtumọ̀ àkọ́kọ́ ń ṣe wà rí yìí báwọn? ìtumọ̀ rẹ̀ wà rí yìí o. tí ẹ bá dá ní ẹ̀kọ́ òní tẹ̀sẹ̀ mọ́ ìtòsí dúró lórí ẹ̀ ọlọ́run orí jì ọlọ́run orí jì ó sì tún bá ó sì ń kábàámọ̀ lórí ohun tó ṣe ṣùgbọ́n láì sí kó láyé ṣe tọ́nu bá tún lékíní ó bá tún lò fàákọ́kọ́ ẹ̀ wà fálì ẹni tí ṣe wà fálì ni pé ó ti mọ̀ lọ́kàn kó ó lékíní òun padà sílẹ̀ tó tí ò bá ti kú ṣètò tún lè lò ṣùgbọ́n kọ́mọ́ ni lọ́kàn gẹ́gẹ́ tó bá lè lò tó bá tó yà wọ́n tún lékíní ó tún mọ̀ ẹṣẹ́ ìyẹn náà ló fà bẹ́ẹ̀ pé kíṣe tọ́nu mọ́ irú ẹni tó bá yẹn nàìjíríà ní ìdílé nìkan ní kò lè rí ju máa tó pa ẹjọ ń bẹ̀rẹ̀ dàbí ìgbà tó padà wá rí ìgbà tó padà wá rẹ́ nìkan ìyẹn wá tó gbà ọlẹ́ rí ju máa tó kú òní tó fi ṣe ẹ̀sẹ̀ yìí nínú nǹkan àjá ìlú tí ó ṣẹlẹ̀ ní àìpẹ́ ni ẹnìkan ló ìsàn yìí ó fi kọ̀ndẹ́mọ̀ sàlàmíyà ó ń kọ̀ndẹ́mọ̀ wá sí ìkẹ́ náà sáà dínú náà dínú condemnation ẹ̀sẹ̀ tó bẹ́ẹ̀ káàmọ̀ condemn tí ò dáadé tó ní ẹ̀bá sọ̀rọ̀ wà lórí social media ó ní àtàlà bí àwọn condemn náà ní correction ẹ̀sìn ní àdùkù ní à condemn títọ́ ti sọ ni pé tí ò bá dá máa condemn ẹ̀rọ lọ àbàlàyé tó gbé ní tó dáa ó ní àtàlà bí àwọn condemn wà ní irú wọn ẹwọ̀ tọ́ tó ìṣẹ̀lẹ̀ káàdébí tó lé ó ní ẹ̀rí ẹni nígbà tó wá fẹ́ wá tó bá wá pàdé àfa sàlàfíà ọ ní kí ló lè ṣe àfa sàlàfíà ni ọ ìgbà tó yẹ kó máa ń pọ̀ dẹ́mu ni ó lé ní túbọ̀ kó kàn díẹ̀ ló bá pa òun náà ó bí òní wà lórí kú ó wá ń lọ wá pàdé àfa tẹ̀blíìkì ní wọn kó lè rí túbọ̀ ó ní kó lè rí ẹ̀ńtẹ́ni ẹ̀ kan gbé kókó lágbègbè ẹ̀ tó ń wọ́n ti lọ jáde. lọ tó wá lọ jáde ó kúrò kú sọ́lẹ̀ nìyẹn eléwẹ́ tó kàn dé mú ṣe wé ṣùgbọ́nàmbá ìfẹ́ ìsàn tó wá sọ ìwò ní ìdúgbò tó ti tí èyí báyìí àlìmọ́ìmù ní pé ní ẹ̀bá túbá títúbá ẹ̀bá tíọ̀ tó ti bá fún gbogbo ní ẹkú sáfún títẹ̀ tó ń bá tó wá lò ń gbà mí kò mí ìpé ìta àkọ́kọ́ yẹn lé kò dáa ṣùgbọ́n gbogbo ọ̀nà kó náà di láti mọ́ de ìlú ìjọba mọ́ láìpẹ́ gan ló máa ń tún débẹ̀ kókò ní tàkà níbẹ̀ yẹn pátápátá ọ̀pọ̀ àmọ́ Ní ẹ̀sọ́ wá pẹ̀sìlẹ̀ mọ́. wọ́n tẹ́ wọn sọ̀rọ̀ ìfúnfàr wọ́n ní kó gbọ́dọ̀ ní lọ́kàn pé ẹ̀sẹ̀ báyìí tí mo ṣe ni yóò ní lọ́kàn pẹ̀lú ní lọ́kàn torí pé àwọn míín wà tí ó mọ̀ tó lè ṣe kí ni yóò ní ìtò ṣe lọ́sùn àti tí ò ṣe gbogbo ẹ̀ ní ó papọ̀ ìyẹn ni bàbá wọn sọ pé ẹ̀sẹ̀ àmọ́mọ̀ dáa àti dáa lóṣù ní táwọn ọmọ kọ́lọ̀ kó forí jì wá torí pé ìwọ̀n táwọn ọmọ pé wọ́n ti sọ yẹn gẹ́ lẹ́nu yẹn mọ̀ àti tí kí ni tí mọ̀ ayọ̀ sọlá àlà ìyẹn ló bá ní yóò mọdé ìsìnfàrù gbogbo pọtẹ ń dẹ́yẹ pé ní wọ́n mọ̀ pé tó ń bá tẹ̀ tí wọ́n bá mọ̀ nìkan ló mọ̀ ṣe ìsìnfàrù ẹ̀sùn kò ní mọ̀ ṣe kòtò wà pé ní òun mọ̀ òun mọ̀ ẹlẹ́sẹ̀ ní òun gbogbo àní mọ̀ ṣe náà. Thank you a ní tí ọkọ̀ bá jẹ́ ara tóbi nínú ilé àbí sáré kakó sòrò ìsúnmẹ̀ náà ni ara ìsúnmẹ̀ kan lónìí torí pé kọ̀rọ̀ àjùbọ̀ máa pé ní ọjà àníyàn bá ọdọ̀kún lè bá àbẹ̀ ìsúnmẹ̀ apá kan yí sápá kejì àbí ìsúnmẹ̀ fún ara yìí àbí ọkọ lè jẹ́ fìtínà fún yàwó kí yàwó náà lè rí ó jẹ́ fìtínà fún albani pé iná mi ní àdúrájìkún wa ò ládùkún àdúwà lákùn nínú àwọn ọmọ yín àtàwọn ìyàwó yín àwọn táyín wà nínú àfàrú ẹ̀yà sọ́ra fún ẹ sábúlẹ̀ bí ẹ̀ sọ́ra fún ẹ ìyàwó àtọmọ wọn lè jẹ́ fìtínà sùpùrọ̀ àìsàn fẹ́ ọjà ní ọba àdọ̀fún lè bá adé fìtínà apá kẹlẹ̀ jẹ́ fìtínà bá pàkejì ó jẹ́ tí ó sì máa fi dúdú pé bẹ́ẹ̀ láwọn ọmọ ọkọ̀ wá nínú àlòkùn yìí jẹ́ pọ̀ ìwọ́n náà máa dé kíní máa yín sùúrù ó ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀la náà. Wọ́n ní ṣúra ọdún ọkùnrin tó mú ìgbẹ̀rẹ̀ yára ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìgbẹ̀rẹ̀ wáyé ìgbẹ̀rẹ̀ àwọn ìgbẹ̀rẹ̀ kò dáa kéèyàn máa kó má pàyàwó rẹ̀ láṣẹ kò àwọn ẹ̀rọ pé ní síjẹ́ na náà ní kájẹ káàmù káàmù ara ẹ̀sìn la gbọ́dọ̀ kọ́kọ́ mójútó kò nínú tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe tó gbọ́dọ̀ mójútó ìyàwó sọ nìkan torí pé ẹni tó bá ti fi wa àdìsá pé tí ẹ bá sọ lóru bẹ́ẹ̀ wọ́n mí ló kọ́jú tó lé ní kójú ọkọ rẹ̀ ẹ̀kọ́ ọkùnrin ló kọ́jú kójú ìyàwó rẹ̀ ní tó bá bẹ́ẹ̀ sagídí lọ́wọ́ mi ní lójú tó dìde yá ṣe tẹ̀sílà ọgbọ́kọ́ gbọ́dọ̀ tẹ̀sìn ìyàwó rẹ̀ fún ẹ̀rí inú ojúṣe wa ni tó gbọ́dọ̀ ká fún kó kọ́ lẹ́sìn tí ò bá lè kọ́ lẹ́sìn kó kéré ìdí ààyè fún ó jẹ́ kó eléyìí ti pàtàkì ìgbọ́n tó wọ́n ṣe wọ́n ní ìyá alábẹ́lẹ̀ ẹ̀yẹ sáwọn ẹ̀dá náà lọ àwọn ẹni ìṣíwájú ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọba àlà náà. Àwọn àbájáde Ah, wọ́n fẹ́ láàyè sí nǹkan kúrun ìṣòro kúrun ní ìdájú lórí ìwọlé. mo bá gbé nǹkan míì lánàá ń kọ́ ìtàlàyé wá rèé. e tí èmi ó sọ ń fi afọ tí ọ̀pọ̀lọpọ̀ àfáàfẹ́ bá o sì ní ìnà àbára pàǹdẹ̀ lẹ́nu. ọ̀rẹ́ pé ní yẹn ti sínú kò yẹn ní ẹni tí ọkọ tí ò ní wọn lórí wọn wá lọ wá sí àrùn láti fi fún un ọkọ lórí. wọ́n bá pẹ́ sí yóò jọ ó yàtọ̀ sí wọn pé eléyìí èdè kìíní kìí ṣe wọn lọ́pọ̀lọpọ̀ àpá àti olè lórí pé ìyẹn èdè kìíní kò sí ara wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè ní ìgbà tó pé ó dàbí yẹ kékeré bí àwọn bí aṣọ tó máa ń ṣe jù sáà ìjọba nínú kò àyíká tó gbọdọ̀ kán àtàtà yẹn náà wà tó tó pọ̀lọpọ̀ àpá àṣọ ìlú pé tí ò bá láti jẹ ẹni tó jọ wọn òfin sábà fi tó fa àdíjẹ ẹgbẹgbẹ ìdíjì sí ìṣòro ọjọ́ bí ìdí ẹjọ́ ńlá pẹ̀lú ìdí fún ọmọ àrùn náà. wọ́n é sí ìdá ìlú ìrìnàjò ìmọ̀ àwọn náà. Tọ́rọ bá tọ̀ sí wa lárí jáde kó ní ìfẹ́ṣẹ́ mọ́ra bí wọ́n láwọn sọ wípé rárá o. Tọ́rọ bá kó ní ìfẹ́ṣẹ́ mọ́ra torí ẹjọ́ pé ọ̀rọ̀ yẹn ní kápọ̀ ti pọ̀ lára o ọ̀rọ̀ yẹn kọ́ omi nìkan ìfá tó ní ẹkú lẹ́kọ̀ọ́ gbà ní ìta tó wúrú ọmọ tó tọ̀ sí wa a ti ká kọjá pé kọ́ ọmọ tí ò bá sí ìmọ̀ ẹ̀jẹun lọ́kùnrin bá tọ̀ sí wa lára mi omi nǹkan tẹ̀lé tó dùkú àtẹ̀lé àtọ̀wọ̀n sí ni ẹgbẹ́ ìjẹ́ ti dé sí kátó wọ́n gbọ́ ọmọ bá nígbà náà ìpele ẹ̀ka ó ti tọ̀tà nínú ẹ̀rọ amómi ọmọ kékeré bọ̀tì yẹn wà fọkùnrin tí ò sí ìgbàgbọ́ rárá tí ò sí ìmọ̀ ẹ̀jẹun àwọn afáàní kì í ṣáàwà nígbà bá gbóyè ẹ̀kọ́ tí ìwé yá lẹ́yìn kan fún lómi ẹ̀rọ ẹ̀mìkan nígbà bá gbóyè ẹ̀kọ́ tí ìmọ̀ ẹ̀tọ́ pẹ̀ bẹ́ẹ̀ ni ọmọkùnrin tí ẹ bá tọ̀ nínú agẹ ẹ̀kan wọn lò. Ìdí wá tó mi ní nǹkan tó bá ti kọ ojú rẹ̀, wọ́n kò ní kámọ̀ wọ aṣọ, kò ní ìwé kò sì jẹ kámọ̀ wọ̀ ẹ̀yà ọmọtọ̀tọ̀ àtọ́ àwọn oṣù káàkiri rárá o. bẹ́ẹ̀ pé ìyẹ́lẹ̀ náà náà tọ̀sí lárúbọ oko tó tọ̀sí lẹ́lẹ̀ tí lára ti lè kẹ́sẹ̀ ó dá ní ní wọ́n ti fojú ẹ̀ lọ́dún pẹ́. àgbọ̀dọ̀ sàbẹ̀ sọ àtúgbọ̀dọ̀ pẹ́ àtàbí àtúgbọ̀dọ̀ rọ́ṣẹ́ tó bá yàtọ̀ àbátọ̀ rọ́ṣẹ́ yóò tó tọ́lú ọ̀sẹ̀ tó gbọdọ̀ jẹ́. ẹ ta ìsọ lágbára kẹ ẹgbọ́dọ̀ wá bí ipo tẹ́lú bí ìlú ìlú ìlú ìlú ìlú Kò wà lórí tí wọ́n jẹ́ àlẹ́bí tí ó tẹ̀lẹ̀ lọ́jọ́ ìpínlẹ̀ àìsíkàmọ̀ láàrin ìlàrí. Tí ó tẹ̀lẹ̀ sí ẹ̀kan bẹ́ẹ̀. Olúkó ti tẹ̀lẹ̀ yóò tẹ̀lé sí ìyẹn kan bẹ́ẹ̀ wọ́n gbé pẹ̀lú àti ìdáhùn ọba. Wọ́n ní ìṣòro lọ sí àwọn ọ̀sán láti ní òòrùn tí a sọ ní ìṣẹ̀lẹ̀ láti ọ̀sán. Bẹ́ẹ̀ lọ sọ́ra sí lóru. Bẹ́ẹ̀ lọ wọ́n sọ́ra kẹ́ wọn bọ̀rú ní ìṣe lágbo mẹ́rin ìdájí. Láti lọ sí fàájì lóru. Tó wá jẹ́ fúnra ara rẹ̀ ní kúlẹ̀ pé kó ṣe fàájì tó lé òun ló lọ́la jù. Àwọn náà sí làbẹ́ ká ti lé ló lọ́la jù. Bá bò fẹ́ wọ́n sọ́ra sí lóru. Tọ́lọ́dọ̀ bá ti ní ìdájọ́. Tọ́lọ́dọ̀ bá ti ní ìdájọ́ òsì tó burú mẹ́ mọ́tò ẹgbẹ́ tó gbà lẹ́nu ni pé á ti tẹ̀ ní jẹ̀mọ́ àwọn ọ̀dọ́ àtàrà di jàmọ́ báwọn yẹn máa ń ṣe ìyẹn ààrẹ rí fún ọmọ ìtàrà dúdú ti wa ẹjọ́ sáìdì tó bá parí oṣù ní oníkà tó bá parí oṣù ní ààrẹ rí fún yìí gbọ́n pé kẹ́yẹ náà kúrò ní rẹ̀ láti wá tàrà ti di lórí tó ti tó burú mẹ́ ẹgbẹ́ wo ẹ ti amúnutù àti òsì wàhálà ni ẹ̀yẹ jáde tí mọ́tò kéèyàn lẹ́sìnà lónìí ẹgbẹ́yàn lọ́sán torí pé ṣe àtọ́rí ẹ̀ gbé mọ́ṣáláṣí kalẹ̀ òun lẹ́yìn ọlọ́ọ̀lá náà. Thank you. Àwọn ẹni ẹni tó ti ṣe olóore bí kó kọ́ mọ́ṣáláṣí tó bá kọ́ tó járí abáyé mọ̀ ìsànfààní. Lórí wà tó ń sọ̀nà ló bá wó mọ́ṣáláṣí. Ṣé ládàá rí wọn bẹ̀rẹ̀ fi sáró kẹ́lẹ́ ní lórí mọ̀ọ́sí kí ló mọ̀ bá fá ní ẹ̀dọ́ sí ìfọ̀n. Ṣé èdè tó o náà jẹ̀bi o? Ṣé òwò pílánì tó kẹ́lá lọ́gbọ́n dáadé sí àná ó gbé wọn padà jẹ́ yóò gbàrà lẹ̀ ọ̀la àrà náà. wọ́n gbé ìdèrò fún wọn wà ní ọ̀la àrà wọ́n lé ní tọ́jú ẹ̀fẹ́ ra wọn. ìdí tó láti lọ sí àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn bẹ́ẹ̀ ni ó sọ kò sí lóògùn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbọ́gbọ́dọ̀ wọn bẹ́ẹ̀. torí kó tún bẹ́ẹ̀ di àtàǹkì sọ́wọ́n àfẹ́ ìtọ́ ni pé kó ní àwọn nǹkan tó dé bí àgbẹ̀jọ ta fura sí bí a ti máa ń ṣe lé tó máa ń ṣe kejì náà ó yẹ pé onípadà di kọ̀ǹdíṣẹ̀ báyìí ẹni fẹ́ra wọn lẹ́nu ẹlòmíràn ni wọ́n béèrè lọ́sí aláwọ̀rọ̀ ẹ̀sìn bó lẹ̀ jẹ́ rẹ inú ọ̀rọ̀ béèrè bó ni nípa já lọ sí tẹ́ẹ̀sì yẹn nígbà tó yẹ méjì wá nìyẹn lágbègbè ìkan tó lẹ́gbẹ́ ọ ẹ̀jẹ̀rẹ̀ bá lọ wò ó jọ àbára mu òun ló gbé nìyẹn ló ní mọ́ dáàdì tó dàrí ìkejì ẹgbẹ́ tí ẹni ṣùgbọ́n kò dúró déédéé ní ẹ̀sìn èwo lè yóò padà bá lọ bá wọn. èyí tó kẹ̀lẹ́ ń ta rí àwọn àmì kan bí wọ́n rẹ̀ yẹn bóyá kankan tó lè tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ afẹ́bí yẹn bá wò tó yàn ọ̀wẹ̀ jẹ kankan ìtura yẹ pé òun kọ́ ló kọ́ mọ̀ káyọ̀ tó kọ́ mọ̀ ọ̀pọ̀ àrùn yẹn òun kọ́ ló kọ́ mọ̀ òun kọ́ là á gbé dàjọ́ lé lórí ẹ̀kẹ́ èsì káyọ̀ lákòókò yẹn àmọ̀ láwùjọ pé téèyàn mẹ́wàá bá fẹ́ra wọn o èèyàn mẹ́jọ tí mẹ́sàn án ní problem kí ni bá tó bá mọ̀ tó bá yàn kẹ́ tó fẹ́ra yẹn má lọ lójú mi bọ̀dọ̀ yẹn tó ti lè fẹ́ra wọn kẹ́ pé àkíní fún ẹjọ́ ìpapọ̀ ní o èyí tẹ́ ti lè fẹ́ra wọn kẹ́mọ̀ nínú pírọ́blẹ́mù yẹn àìsí ìdájọ́ lórí yẹn dágbóni áfíìsì ìpìlẹ̀ tó dábàá tó ìdájọ́ yóò padà pàǹkẹ́ ní ìtòjú lọ lára onẹ́lẹ̀ kákìrì àbí ní ìbàdá yìí sáà dáa ń gbọ́ ìkálukú fẹ́ra wọn lọ́pàá ń kẹ́tọ́ lọ́pàá ìyá alábẹ́ àtọ́ alátọ́bí ní pírọ́blẹ́mù ọmọ bẹ́ẹ̀ tó gbọ́ lórí yẹn tó yẹn nìpínlẹ̀ bọ́tá bá sọ̀rọ̀ á lù láì ah, fẹ́ tó ṣẹlẹ̀ báyìí wọ́n yẹ kí tó lè ṣẹlẹ̀ rí o ẹni tó bá fẹ́ ní ìfẹ́jọ́ wúran bọ́tọ̀ àrà ni sọ́wọ́n àná náà bẹ́ẹ̀ kò lè káwá sílẹ̀ gbogbo èèyàn bá ti fẹ́ fẹ́ra yóò rí yóò padà á di tó yóò wá pé èèyàn ń woṣẹ́ nǹkan iná kọ̀ọ̀kan náà sì ni yóò wá sí nígbà rẹ̀ ti wo ṣé àbí ebo ní ìṣòmọ rẹ̀ wọ́n ẹ bá wo páàkì rà ní pé ó fẹ́ jọ bẹ́ẹ̀ ìjó padà dé ìlú ẹ̀rù ìgbẹ́ kan ẹ̀dá ọmọ ẹgbẹ́ pé wọ́n ẹjọ́ tẹ̀lẹ̀ gbá ẹjọ́ dùn mí jù òní yẹn ẹni ẹwọ́ ní báyìí báyìí báyìí ṣùgbọ́n nǹkan tó dáa ni. agbọ́dọ̀ ṣàkíyèsí àwọn afá àtọ́ ṣùgbọ́n wọ́n fi kàn ní sẹ́ndì kọ́lá bá ń ràn wọn àmọ̀ kan. ìyẹn ni a ti fi ìṣirò mọ́tàlá yìí ní oṣù kìí náà. tó kú bá kú sáré sáńpà rẹ̀ pé káwo àwọn kankan lára ẹ̀ alẹ́ ṣe fún ẹ dókítà nígbà wo. Lọ́wọ́ tí ń kẹ́kọ̀ọ́ àyàn ẹ̀sẹ̀ kẹ́kẹ́ ìdúgbò olómi ayò à. Wọ́n káwé fún kó kánlẹ̀ máa làwọn abẹ́mọ́mọ́ tó gbogbo òkú tó bá ti kú. Àà ìyẹn lọ bẹ́ẹ̀. Bọ́tá nìkan bá dé ká nínú ẹgbẹ́ àbí fáírọ́ọ̀sì kẹ́kọ̀ọ́ mọ́ bó ló ń ṣe lára wọn. Wọ́n ní ẹgbẹ́ ẹ̀ ń la òfin torí pé ìwọ̀ òkú ni ẹgbẹ́ gbàgbọ́dọ̀ ẹgbẹ́ òbí kẹ́kẹ́ òbí tó bá kọ́ ọmọ là á máa máa fẹ́ ṣe ẹni kan tó tẹ̀ lára ara ìyọ̀ lọ́nà ẹ̀sìn orí tó yẹ kọ́ ni ìṣẹ̀lẹ̀ ọmọ sọ́lá ní ọ̀tọ́ tẹ̀ tó pé ìpínlẹ̀ ni pé bó ṣe wà lóṣù tí ìjọba bá mẹ́ẹ́dé làá lè wo ilé ìwò wọn ká sílẹ̀ pé òfin tó wà ń ta ọdún gbẹ́ndé wà tí wọ́n fẹ́ra yín ẹmọ lọ yẹra yín wòní ẹmọ lọ yẹra yín wòní yóò padà gbá Àtọ́ àwọn ìlú ní bí a ti babaláwo ẹkùn máa dáwọn sí ẹ̀mà ìgbàlódé ìṣẹ̀lẹ̀. Alókọ́ mọ́ṣáláṣí ìgbàbùbá nìkan ló máa ń kí. Ibi wọn ń sáwó. Àkọ́kọ́ ìbáwo wọn ní ṣe. Lẹ́gbàá wo tó mú kó ní ẹ̀sìn ìyẹn ní ṣe mẹ́rin. Mo torí pé àwọn ìyá mi náà máa ń kọjá là tó bá fẹ́ ròyìn ní jálàbí ẹlòmíì ló gbé ṣe jálàbí ó ní ṣe kíni gẹ à ń sàwò jálàbí sì ní gírèdì kámọ́ kámọ́ torí pé ẹgbẹ́ tí ò dáká wá fún wọn ní sẹ́yìn òyìn wọn jálàbí ní gírèdì ẹlòmíì rẹ tó ń ṣe àdúrà fún yẹn nípa ìpẹ́jọ́ ló jẹ ní abáyé rọ́ọ̀dì ní sàwò asabakọ fáwọn ilé ìmú kì í ṣe àwòrán tó kókó mẹ́tàlásì òkò kò la níbi kó mẹ́jẹ ètò ọmọ àwọn. tó bá wọn bá kọ́ máa pé kéde tó dáa lójú àdínkà tó àpò. mo bá ìbá mojú ìdúró ìwé tó dáa lójú àgbọ̀dọ̀ tó ta o tó bá bá tó ta o kó tó dèjì pé ìgbà tó kú yẹn iṣẹ́ yẹn ló tẹ́ ìjọba gbé lọ́tẹ́ mùsùlùmí iṣẹ́ yẹn sọ fọ́mọ rẹ̀ ni pé lábẹ́yẹ ọ̀lẹ́ yòókù bàbá rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa tọ́ láti tọ́ kò yẹ kẹ́lẹ́ mọ̀ ká ìfún ah, mọ̀ pẹ́ẹ́lẹ́ tí bá sọ̀rọ̀ nígbà náà láwùjọ ó lè di wàhálà kéèyàn àmọ́tọ̀ ní àwọn olókè ọ̀mọ̀ lọ́kàn tara ọ̀pá náà. ṣé ó lè kírun lórí mímbà rẹ̀ mímbà rẹ̀ nípa gbélé fún bó ti wà àyè kúkúbà rẹ̀ mímbà rẹ̀ àyè kí àyè kúkúbà rẹ̀ káṣí kúkúbà mẹ́ àdúgbò àbúrò sọ́lá ilẹ̀ ẹ̀dẹ̀ báyìí tí wọ́n ṣe kúkúbà tẹ́lẹ̀ ilẹ̀ ẹ̀lẹ̀ nígbà tí yẹn ń pọ̀ ọmọ ará mọ̀dínà kan ló bá aṣọ nígbà tó ga díẹ̀ ìpele mélòó ànábì wa ń kọ̀ káyọ̀ ní bàbí lẹ́yìn òjò bá lè ti lọ òkè yẹn gẹ igi tí mo ń fara bẹ́ẹ̀ náà bá fi wọn gbé kiri àyà lẹ́nu òjò bá lè ti lọ òkè tó lọ fún ara mùjídà lẹ́nu jí ń gbé tó bẹ̀lẹ̀ sọ̀rọ̀ tí gbogbo ẹran tó wà ń jí mọ̀ gbọ́ àwọn ìbéèrè wa fọwọ́ ṣe ló wá dákẹ́ kí làwọn ẹbí lọ sí lórí nígbà ó lọ sí gbogbo jẹ́ kọ́lá ní lórí ń báwọn èèyàn lọ́wọ́ ó ní nígbà tó fẹ́ ó ń bá sẹ́yìn ó ó padà ó fi yẹn àníbi ni mo ṣe ní mo ṣe yìí kí àwọn tó wà lẹ́yìn ilé bá ibi tí gbogbo ilé bá kọ́ ṣe ibi mo ṣe kírun ẹ̀kọ́ bá mi dìbò yẹn tó kí ló dúró ó tó dùnrùn àwọn èèyàn àwọn èèyàn kírun lórí nígbà bàbá kírun lórí nígbà tó yẹ nírun yẹn tó wà lórí nígbà tó nírun yẹn ẹ́ ó ní sílẹ̀ rí ipò ní ẹ́ ẹ́ kílẹ̀ ẹ̀kọ́ ní ọdún tó lọ́dún nígbà tí ẹ́ òun ló wà lójẹ́ káìpẹ́ kò ní káìpẹ́ ìtánẹ́tì náà ṣe kò ní ní ìtọ́ ẹ̀kẹ́ ìṣẹ̀ àti ẹ̀kẹ́ lẹ́kẹ́ ìṣẹ̀ káìpẹ́ kò ní ní àdébò adékun kò bá dé sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ká máa ṣe bẹ́ẹ̀ dídí àná ó pé ìtánẹ́tì tó bẹ̀ fi àwọn èèyàn ni ká lọ́nà tó ní dúdú wàhálà wọn ṣàlàyé fáwọn èèyàn títí ò dájú ẹ̀mọ́ sí bẹ́ẹ̀ kò bá mú. ẹ gbọ́n mi ká sí ọ̀kan náà ìdáná sí ẹ bàbá àbájọ dáńkọ ẹ ò sí mọ ẹ ṣe mọ́ ẹ ká mọ sọ fún wọn. ọmọ àwọn ẹmọ dúró ẹmí ilẹ̀ ní mo ti fẹ́ bá yín kí wọn ọmọ ọdún abẹ ọmọ Thank you.